الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقني فوالله قال أنكم صلاة الله لك ولا نصف يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ọlọ́run bá ń sọ fún wa nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí a máa ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tí ó bá fẹ́ jáde láyé ẹni tí ó bá jẹ́ olùṣe dáadáa tó jẹ́ tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nígbà tí ó bá di ìgbà tí ó bá fẹ́ jáde láyé ọlọ́wọ́n ọba lẹ́kìọ́lá á bá lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pẹ̀lú dáadáa àwọn màláìkà wọ́n á máa sọ fún ẹ̀mí náà wípé yá àyàtò hanafso almotoma inna ìrẹ́ ẹ̀mí tí ó fọkàn balẹ̀ ìròjìrì ìlà rọ́bìkì rọ́bìyàtà mọ̀rọ̀bìyà máa padà lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ rọ́bìyàtà lẹ́yìn tó sí ohun tí ó bá pàdé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba mọ̀rọ̀bìyà àti ẹni tí ọlọ́wọ́n ọba ti yọnu sí. Si ẹ̀rí ohun tó ń jẹ́ ẹ̀mí ó pín sí bí àwọn ọ̀nà bíi mẹ́ta àkọ́kọ́ anọ́sù àmọ́rọ̀tòbìtò ẹ̀mí alákọ̀ọ́kọ́ àti ọ̀nà tí ó pín sí òun ni ẹ̀mí tí máa ń pani láṣẹ aburú àmọ́rọ̀tòbìtò ohun tó pọ̀ jù nínú ìṣesí ẹ̀mí eléyìí òun ni pé a máa pa ẹni tó ní láṣẹ pé kó ṣe aburú ìyẹn ni ẹ̀mí tí ń bẹ fún àwọn tí wọn bá gba ọlọ́wọ́ ọba gbọ́ ẹ̀mí àwọn tí wọn bá dúró déédéé ẹ̀mí ìyá máa pa wọ́n láṣẹ wípé kí wọ́n ṣe aburú ní gbogbo ìgbà ẹ̀rí ẹ̀mí kan nìyẹn nínú àwọn ẹ̀mí òun náà ni ẹ̀mí eléyìí tó ń bẹ fún ẹni tó jẹ́ wípé ẹ̀mí títí ẹ̀ ó tiẹ̀ ti ṣe kí ni ẹ̀mí ti bàjẹ́ pátápátá nínú àwọn orúkọ tí wọ́n ń pe ẹ̀mí eléyìí òun ni ẹ̀mí tí ó ń ṣàìsàn alukọlùbù almarid ẹ̀mí tó ń ṣàìsàn nínú ẹ̀mí kan ni nínú àwọn ẹ̀mí tí ọlọ́wọ́n ọba lékè ọládá òun ni anọ́sù alimọ̀tòmọ̀ ìnà òun ni ẹ̀mí tó jẹ́ wípé ọkàn ẹ̀ balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn ànábì ọlọ́wọ́n ọba ni wọ́n máa ń nírú àwọn ẹ̀mí àti àwọn mùmìnì tí wọ́n bá ṣiṣẹ́ lórí ẹ̀mí wọn dé lẹ́vù tí ó ga ni ẹ̀mí tiwọn náà di irú ẹ̀mí báyìí ẹ̀mí tó jẹ́ wípé èyí tó pọ̀ jù nínú ìṣesí ẹ̀ òun ni pé kó máa pa ẹ tó ní ní àṣẹ dáadáa látara dáadáa tó ti di ìṣesí fún ẹni ló fi jẹ́ wípé ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún wa nípa ẹ̀mí ó ní fíkùlù bíi mọ́rọ̀dọ̀nù ó ní àwọn èèyàn kan wà àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn fàzádà homolọ́hùn mọ́rọ́dọ́ látara àìsàn tó ń bẹ nínú ẹ̀mí wọn ọlọ́run wá ṣe àlékún àìsàn tó ń bẹ lórí ẹ̀mí wọn ẹ̀mí kan nìyẹn látara ìmójútó ọlọ́run ní kọ́dẹ̀ wa kọ́dẹ̀ ọlọ́run ló ti yege ẹni tó bá mójútó ẹ̀mí ẹ̀ tó ń fọ ẹ̀mí ẹ̀ mọ́. ó sì ti ṣorí ibú ẹ tó bá dọ̀tí ẹ̀mí títí ẹ̀ ó túmọ̀ sí wípé ẹ̀mí yẹn ó ní ìdí ìmójútó ó ní ìdí ìtọ́jú béèyàn bá sì ṣe ń ṣe ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe máa bá téèyàn bá jẹ́ tó ń tọ́jú ẹ̀mí ẹ̀ á ba ní ẹ̀mí tá ní àlàáfíà téèyàn bá mójútó ẹ̀mí yìí téèyàn fi ń ṣaburú ẹ̀mí yìí á di ẹ̀mí tó ń ṣàìsàn nígbà tó bá yá á di àlùmọ́rọ́dún àlùmọ́yì á di ẹ̀mí tó ti kú. ló fi jẹ́ pé ohun tó ṣe pàtàkì jù nínú ẹ nínú ara wa inna fil jasadi mudghatan gẹ́gẹ́ bá lọ́bi ṣe sọ fún wa sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú ara bá ṣe ẹran kan idha salahat salaha al jasadu kullu tí bá ṣe ẹran yìí bá ti dá gbogbo ẹ̀ka ara tó kù ló máa dá wa idha fasadat fasada al jasadu kullu tí ẹ̀mí ìbá ṣe ẹran yìí ti bàjẹ́ gbogbo ẹka ara tó kù ló máa bàjẹ́ ó ní aláwáhí alkọ́l ẹ̀tẹ́ tí ẹ gbọ́ òun náà ní ọkàn tí ọkàn bá ti dá gbogbo ara tó kù á dá tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ara tó kù ó ti bàjẹ́ ẹ̀rí ẹ̀mí tí ó bá wá jẹ̀lé dáadáa yìí á padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba rọ́ọ̀bì àjá ní ẹ̀mí tí ọlọ́run ọba ti tó ń yọnu tí ohun tí ọlọ́run ọba àlejò ọlá máa ṣe fún mọ̀rùbíyá tó sì jẹ́ ẹ̀mí tí a ti yọnu sí i. òun náà ni ẹ̀mí tí ọlọ́run ọba àlékè ọlá tó ti yọ́nú sí kọ́lọ́run ọba kó má ṣe yọ́nú sí ẹ̀mí wa kò sí tó máa jẹ́ kọ́lọ́run si ni sí o bí ṣe ni kéèyàn máa ṣe àwọn iṣẹ́ tí ọlọ́run ọba pa wá láṣẹ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní sọ nínú hadithi ó ní sọ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ahabu kò sí nínú iṣẹ́ tọmọ ẹ̀dá ènìyàn tó lè máa ṣe tẹ́lẹ̀ ọlọ́run ọba àlejò ọlá tí mo nífẹ̀ẹ́ sí mímọ tààrọ́tò tó dà gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo pa láṣẹ pé kó ṣe wàlá yazalu làbdi yataqarrabu ilayya bin nawafil ẹrú òní yẹ kò ní gbò lẹ́ni tó ń súnmọ́ èmi ọlọ́run ọba àlejò ọlá nígbà tó bá ti ń ṣe àwọn nawafil ohun tí máa jẹ́ kí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ẹ̀dá òun ni pé àwọn nǹkan ọ̀ràn yọ̀tọ̀ náà bá ní ká ṣe kẹrù máa mójútó ẹrú àwa máa jẹ tó ń súnmọ́ náà wọn bá àlékè ọlá nígbà tó bá ti ń gbìyànjú láti máa ṣe náà wá fíìlì gbogbo àwọn ìṣesí àti iṣẹ́ yìí nígbà tá a bá ti mójútó a máa mú wa súnmọ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá téèyàn bá ti wá súnmọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba máa máa dáàbò gbogbo ẹ̀ka rẹ̀ pátápátá kóńtù sámàáhù lẹ́bi yasùmáàlì èmi ọlọ́run màá di etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ kò ní gbọ́ nǹkan kan àyàfi tó bá dà wà bá sọ̀rọ̀ hulẹ́bi yóò bó ṣe rúbé èmi ọlọ́run máa sọ̀rọ̀ àmì bí ojú tó fi ń ríran kò ní máa wo nǹkan àyàfi tí ó bá dà wà rí ilé yìí ọlọ́run ní máa sọ̀rọ̀ àmì bí ẹsẹ̀ rẹ̀ alẹ́ ti yẹmùsì bí ha ẹsẹ̀ méjèèjì tó fi rìn bákan náà èmi ọlọ́run ọba máa sọ̀rọ̀ àmì bí ọwọ́ rẹ̀ alẹ́ ti yẹmùtẹ̀ṣù bí ha ọwọ́ tí fi ń gbà nǹkan mú kò ní fọwọ́ ìgbà nǹkan mú àyàfi nǹkan dáadáa so eléyìí jẹnu tá a gbọ́dọ̀ mójútó nínú gbèsè ayé wa ọkàn wa ọkàn wa alikọlùbù málekù wàlìjàwárí ṣojúlóòdò wọn ní ọkàn tẹ rí yẹn òun ní ọba ara gbogbo ẹ̀ka ara tó kù ẹrú ni wọn jẹ ọmọ ogun ni wọn jẹ fún ọkàn tí ọkàn bá ti pa wọn láṣẹ ọ̀nà nìyẹn bọ́kàn bá ti wá dà á máa pa àwọn ẹ̀ka ara wa tó kù láṣẹ dáadáa tọkàn bá ti bàjẹ́ aburú la máa pa wọ́n ló fi jẹ́ kó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìmójútó ẹ̀mí wa bìtẹ̀kíyà ti hà pẹ̀lú wípé ká máa ṣe àfọ̀mọ́ ẹ̀mí wa kọ́nà ọba kó bá wa fọ ẹ̀mí wa mọ́ gbogbo ní ti máa ń ba ẹ̀mí jẹ́ kọ́nà ọba kó là wà lẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين